àwa ń one thousand. wá kò one thousand. àwa ní one thousand ayé yìí máa bàjẹ́ ni. listen to me ẹrù yìí tó tóbi àti èyí tó fúyẹ́ mo fẹ́ kẹ́ lọ kó kúrò bíbá yín sìn within two hours is that clear? na go go. àwọn ọmọ alẹ́ nu. wọ́n fà wá lọ́wọ́. Okay, okay. Yeah, thanks. Ẹ ṣe gan. Bye bye. Yeah, yeah. Hey, hey, bá a tún ayé mi wá obìnrin ni màá tún wá. Àbí mi níyà ló bí èmi ni. Àwọn máa gbà sí. Ẹ jọ àwọn máa gbà sí lórí ọ̀rọ̀. Àwọn máa gbà sí. Ẹsẹ̀ ojú wa ń jẹ́ Article a ti kọ applications síbi by tẹ́lẹ̀ wọ́n wá ní ká wálé ni. ẹni ní ẹni second àbí. twenty two ló wà bẹ́ẹ̀. twenty two jàre. twenty second twenty two ẹ ti ṣe tán ìwọ ìwọ ní billboard tí wọ́n rí twenty second lórí lórí àbí ẹ ó yọ twenty orí ẹ o kò jẹ àwa táwa táwa pè interview on the second la pè kì í ṣe twenty two a dẹ̀ ti mú àwọn tá a fẹ́ mú in fact àwọn today is twenty second àwọn tí wọ́n ti mú yẹn wọ́n á tó gba sálárì wọn lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ń sìn pé ẹ fẹ́ wá ṣe interview. ẹ ẹ wo bọ́ọ̀dù tá a rí yẹn twenty two ló wà ń bẹ̀ ọjọ́ yẹn òjò rọ̀ ibì kan ti parẹ́ bọ̀ bóyá ẹ má bínú ẹ wọ ẹbọ ẹ má bínú sẹ́rí akẹ́kọ̀ọ́ bá fi. ó bẹ́ẹ̀ mi. ráàbù kọ́ ẹ kàn fi ó dẹ̀ má bínú ẹ má bínú ẹ má bínú. ẹ ti bàálù ìjẹ ẹ ti bàálù ìjẹ òun bribe mi o ò lè ríṣẹ́ kó owó kò possible o ò lè ríṣẹ́ o now this is it let's go straight to the point sori àwọn tí àwọn fẹ́ gbà àti gbà wọ́n ọ̀ bóyá kí n dẹ̀ bẹ́ẹ̀ lọ sókè kí n lọ sọ fọ́gà pé ọ̀gá o àwọn méjì kan wà ní ẹnu ọ̀nà aláwẹ̀ tó wọ yẹ́lò àtàláwẹ̀ tó wọ aṣọ funfun o wọ́n ń wáṣẹ́ o ẹ kí n wá sọ fún wọn pé ọ̀gá ẹ̀yin gẹ́gẹ́ bí ṣíàmánu iléeṣẹ́ ẹ ẹ ẹ step down kí àwẹ̀ tó wọ yẹ́lò kóun bọ́ síbẹ̀ kẹ́yìn ìwọ kò gba epo tèmi àbí kọ́ńtì torí pé torí ìyà ń jẹ yín. ẹ kàn help wa ni. ṣẹ̀rí tí ẹ̀ bá gẹ́rà tó ń gba ìsinmi màálí kọ́ wá fàájà lé yín dàdà bórí yín ojú yín tiẹ̀ dojú olè ojú ìwọ yìí ojú ìwọ ìwọ yìí ojú ẹ̀ ojú ojú olè tẹ́ ẹ̀ bá kó ń gba ìsinmi màálí kájá kó gbé yín jẹ. ajá. rọ ẹ áódù áódù wọ́n fàájà yàwọ̀ wèrè lọ. ẹ àdúrà ẹ nílọ àrù. wọ́n ní twenty two ní bá bọ́ ọgbọ́n ní ìjọ owó náà wọ́n fi wọ́n àti ká wọlé. second ní ìgbọ́ wo sọ fún ẹ twenty two twenty two second twenty two kọ́lé àti bùsùn ẹ̀ rà ló bá lọ sí ẹ̀. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n agbọ́n. dókítà ẹ jọṣẹ ti bá mi rí blood donor náà fún mi. rárá madam àìtí ìdónà kankan ẹ fara balẹ̀ ẹ mọ̀ pé blood group ọmọ yẹn máa scars gan ó negative ṣùgbọ́n mo ti contact àwọn dọ́tọ̀ ẹlẹgbẹ́ mi lórí kéèzì ọmọ yẹn for àìsí ìrẹ́ni kankan we are still on lookout. ìjọba wa ni condition yẹn báyìí. <laughs> madam ṣe máa gbọ́ condition wọn yóò ti stable rárá o ṣùgbọ́n ẹ fara balẹ̀. as a matter of fact i need standby donor fún ọmọ yín later ó wá lè travel ẹ mọ̀ pé àwọn òyìnbó ní mọ́ advanced medical equipment tó lè heal ẹ̀ but at it is now kò lè travel torí pé kò sí lè go through stress and travel by air. ìjọ ṣàánú mi ẹ bá mi wá dùnà wíwà tí máa sàn ẹ ṣàánú mi nítorí ọlọ́run she's all i have ẹ jọ. madam ẹ farabalẹ̀ àwa dókítà náà ń gbìyànjú ṣùgbọ́n ẹ̀yin náà lè fi lọ́ka káàkiri maybe èdè náà can come up. ẹ ṣe pẹ̀lú bí ẹ ṣe máa lọ wá ẹ farabalẹ̀. lọ́wọ́ ẹ̀ òun fi style dá mi lóhùn bí àṣà èwo ni èwo ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó lè tún lè ṣe kí ni gbogbo orí burúkú yìí náà. wọlé jókòó kò fún mi lówó oúnjẹ kò jẹ́ ǹjẹ́ o sì ìṣòro tó lè ẹ̀rọ. ẹ ẹ̀mọ́ lábọ̀ ń tanà ó kó gbàbọ́ sí pàṣẹ gbogbo ṣíṣí ló kù gbogbo abọ́ ló kúlé ló pọ̀ bí ìranù yẹn tó fọ̀ láì ṣe kó o so oúnjẹ láì ṣe olóko ewo rádà àdé ewo ránu gan. olùrànlọ́wọ́ ra wa la jẹ́ tẹ́mi ò bá lè ṣe condition tí mo wà yìí mi ì lè ṣe nǹkan mo ṣe wà ó ti rẹ̀ mí látẹ̀kan báyìí mi ìtìjẹ oúnjẹ márùn-ún nìkan mo jẹ nínú ilé yìí by this time ó yẹ kí n ti máa jẹ oúnjẹ mẹ́sàn-án. ìyàwó òfò olóò ti jẹun lẹ́ẹ̀mẹ́ ẹ máa ń kí ló dé láì ṣe pé wọ́n fẹ́ lọ fi ẹ jà ṣé mo fẹ́ lọ bọ́ ẹ̀ tà ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣe sọ̀rọ̀ ló máa kọ́ lóyún ni oyún ìyàwó gan ló ní wọnú ilé kí ni gbogbo eléyìí ẹ káwọn èèyàn tiẹ̀ máa tẹ̀lé yàn bọ̀ kọ́ kọ́kọ́ máa tẹ̀lé yàn bọ̀ wá nù lé sí kíkọ́ ìmọ̀ abá ògbó lé nì. tó bá ń káwọn ọ̀rọ̀ wá jọ ìgbà tó dẹ ló fẹ́ sùn sùn kọ́kọ́ bá mi ṣe nǹkan tó fẹ́ ṣe náà kó tó sùn ilé rò mí lẹ́jọ́. wà ó wà ó àti tani kémi máa bẹ fọ aṣọ àbí nǹkan ṣe lé nǹkan ṣe ẹ̀ ṣé gbogbo òyìn tó wà lọ́pọ̀lọpọ̀ ọ̀sọ̀ yìí tó fẹ́ gbà fún ẹ báyìí kí ló bí bùkátà bó ṣe bá mi ló ṣe máa gbà mí bùkátà tó bá ní látọ̀dọ̀ mi ni kò gbà for better for worse ni hmm. tábà tiẹ̀ ṣe wo ẹdín táàrọ̀ tí mo kó wá ní ẹ̀bẹ̀ a máa gbà bẹ́ẹ̀ ni for better for worse ni báwo mi lẹ́jọ́. ó gbọ́ ilé ìgbọ́ ilé ò gbọ́ gbọ́ gbogbo rárá rárá tẹ sọ yóò tiẹ̀ bá mi wo bí wo bí mo máa jáde nsìn tí bá dẹ̀ máa fi wọlé tí bá máa fi wọlé padà tó bá tún lè ṣe tó bá tún lè ṣe kó fọ gbogbo àwọn abọ́ yẹn wò màá gbé oyún kalẹ̀ inú ẹ̀ báyìí màá lù ẹ̀ bàjẹ́ yìí màá sọ oyún kalẹ̀ ayé àìlẹ̀ màá kọ́ gbé oyún sẹ́gbẹ̀ kan màá wá lù ẹ̀ wò màá lù ẹ̀ wò màá lù ẹ̀ bí i mo ń bọ̀. ṣé bó fẹ́ sùn ni sùn bọ̀ kọ́kọ́ bá mi fọ àwọn ètò lè fọ àwọn aṣọ iná. àdìgún ah! kọ́ mi ah! ò àdìgún kọ́ mi ò yẹ́ẹ̀. má sùn mọ́ mi pẹ̀lú oyún. Yomi, oh, you problem mo need supervisor torí mi kì í sẹ́ńlẹ̀ máa travel then iṣẹ́ tó fẹ́ bá mi ṣe ó wà complicated gan iṣẹ́ tí mo jẹ́ ń sọ̀rọ̀ nípa yìí ó lè rìn lọ sọ́gbà ẹ̀wọ̀n ó tún lè rìn lọ sílùú òyìnbó ṣó máa lè ṣe ṣá. ẹ wo madam màá ṣe mà màá ṣe tí mo bá tẹ̀ tó ṣe tán gan-an gan-an Amẹ́ríkà lè máa fi mí sí létà. really? yeah. ah that's good of you. ṣàánú mi torí ọlọ́run olúwa ṣèyí ni o ọmọ mi tún ti bẹ̀rẹ̀ o next week ló yẹ ká máa lọ sólàndó ó lápọ̀nmẹ́ǹt pẹ̀lú doctor ẹ̀ eh, fún check up o ló breakdown sì ní dókítà náà máa ṣe transfusion. ẹ ó yá jẹ́ ká lọ sí blood bank nígbà yẹn. ṣòro pé mi wà desperate enough mo ti kákàkiri mi ò rí mi ò rí blood group ẹ̀ ní níjẹ́ wọn bá ẹ̀ ṣàánú mi. ẹ kí ló tó wá rí. ó negative ni blood ẹ̀dẹ̀ máa ń scarce. ẹ wo madam ṣé ṣé kí n ṣe dúró dé yìí. bo ìwọ máa lọ náà torí bá bẹ ṣe madam mo gbọ́ tí wọ́n sọ̀rọ̀ blood transfusion lẹ́ẹ̀kan. kí ló wí. Eh, wọ́n sọ pé ọmọ àwọn pé ó need blood pé ó negative ó negative lèmi náà. Eh, ó negative ni eh, ó ti rí iṣẹ́ ó ti rí iṣẹ́. ẹ wọ ẹ ṣé tí máa fún wọn ní blood ẹ máa fún mi iṣẹ́. sọ ṣé kò fẹ́ máa fún ẹ I will do anything for my child. iṣẹ́ nìkan ni mo fẹ́ iṣẹ́. I will do anything for my daughter. máa fún ẹ níṣẹ́ o ti rí iṣẹ́ báyìí o ti ń ṣiṣẹ́ o ti ń ṣiṣẹ́ ọkọ mo ti ṣiṣẹ́ ìyàtọ̀ mi tó yìí dear. My dear, wọ́n jẹ́ kí n máa lọ máa dá ìbẹ̀ lọ. máa jẹ́ kí n máa mú lọ tó ọlọ́run ti ṣe léyìí fún mi. kọ́ọ̀fẹ̀ àti kúlóhùn mi ì sọ jáde àti kó bá wọn bó dání gbèsè lórí síbí àfà ṣe ti dé ẹ̀ka àwọn ọmọ disgraced wife of the year ó lè kó gbà bí Messi ṣe ń gba world best ó yẹ kó máa gba world best òní world best disgraced wife of the year ó tún wá síbí báyìí ìyá ṣe ń tó jẹ́ pé. Ah! o lè wà nǹkan tí mi ò fẹ́ ìyá ṣe gbọgbọgbọ o lè wà nǹkan tí mi ò fẹ́. tábà tí lóyún bá oúnjẹ oúnjẹ ló máa ń wà jẹ àtẹkọ mo dé ń gbọ́n orin mo dé rọra ní kí n tírèsì ẹ wá wá di pìlà ṣe ìdáná irọ́ ni o lè ní ẹ ìgbà tí màámi lóyún mi kò sí nǹkan kan tó jíjẹ rí ṣé wọn ló máa kọ lóyún irú oyún rádaràda wo ló ní ebi olóyún burúkú wo ló ń pa kí ni nǹkan tó ń dún ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ wọ́n kò máa disgrace mi káàkiri ilé ìtajà ah, ah. ṣó lójú tì mí ìwọ́n tó yẹ pé plate ẹ̀bà márùn-ún ló jẹ́ nílé gbogbo owó tí mo nílé mi ìwọ ni mo fi bọ́ mo ti bẹ́ẹ̀ fa bọ́ mo ti bẹ́ẹ̀ fọ aṣọ. ó máa gbọ́ ìyá ṣeun ó lé. Ah, ọ̀rẹ́ ìgbín yáyá ṣé kò sí. Okay ìdáyà má bínú o yóò tún lọ ta ló bu ọbẹ̀ ní kíchìn torí bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ mo lọ síbí yìí. àwọn ọ̀rọ̀ tẹ̀mí ń gẹ̀ẹ́tì nìyẹn kò yé yín. ẹ má dá lóhùn jẹ́jẹ́ mi ni mò ń sùn nulẹ̀ tó wá jí mi ó ní ẹ̀yìn síbẹ̀ pé òun ti tọrọ bọ̀bọ̀ wọ̀nyí. Ah! bẹ́ẹ̀ ni wọ́n bá òun mo lè dìde mọ́ àbá bò. rádìgù ẹ má pààrọ̀ o ẹ gbọ́ àjọ ní pọ́ọ̀sì dàbẹ́ àjọ ń sọbẹ̀ káàkiri ìrìn àtìyín. no irọ́ ni o bó ṣe ń yà yín lẹ́nu yìí ló ń yà mí lẹ́nu o. Àdìgún ṣé bí wọ́n ló wá pè mí nulẹ̀ pé kí wá bá ẹ bọ̀bẹ̀ pé ìyá ṣeun ni kí wá bá ẹ bọ̀bẹ̀. ẹ̀yin náà ìkàlẹ̀ yẹn ọkùnrin ìkà yín ìkà yín ẹ ẹ̀yin ọkùnrin ẹni máa fún obìnrin lówó oúnjẹ èmi ń sọ ọkọ mi kọ́ ló fún mi lóúnjẹ tí mò ń ṣe yìí fúnra mi mo dá jọ mo gbàjọ lánàá mo dẹ̀ fi sóúnjẹ ẹ̀sùn wa ẹ̀sùn kí ìyàwó máa bó oúnjẹ nínú ọbẹ̀ mi kó dáná o lè ní ìkà ni àgbàyà ni ẹ má bínú dàyájà rè ṣọ́bẹ̀ ti tu ẹ̀. òun náà ni òun ló ní i ara wọn náà ẹ má ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n igbó ti wà ń bẹ̀ o èmi ò lè má sọ oúnjẹ mọ́ gbó mi ò lè má ṣe gbó mọ́ oúnjẹ igbó ti wà ń bẹ̀. òun náà ti fa ah. igbó tipẹ́. Ah, ọ̀rọ̀ bùdá àdìgbò èsì èèyàn rẹ̀. ìkànnì ìkànnì àgbà ní ìkànnì ìkànnì ìbẹ̀rẹ̀ àgbáyé kàgbáyé jì ìkà ẹ wo pẹlẹjáre pẹ̀lẹ́ tíkìmẹ bù sí tí wàá gbé wá oṣù ọ tíkìmẹ tẹ̀bà sí gbàyàgbà má la. òun náà ni màá fi tẹ̀ lọ́jà rè àgbàyà ni yín àgbàyà àgbàyà kàníkà ni yín kà kà tó bẹ ipa wọ́n fi pọ́fì gbẹ lójú oṣù. wọ ẹ̀dà ní ké wà láwọn ibùdókù wà lélẹ̀ kí nǹkan jẹ́ go kọ́tọ́ àwọn pé kọ́nà kìkì yẹn máa kà mí fẹ́ ẹ tí wọ́n ti ẹ̀ ńlá ah ìdáyà. Eh? mo mọ̀ bó mo ti sọ fún yín náà mi ò lè gbarú iye yẹn lọ́wọ́ yín báà lè máa kó wọn bá yẹn wá. ó bẹ́ẹ̀ ta kẹ̀kọ́ wa o because máa ní ìdí ẹ̀yìn ah ok sọ fọ́gà yìí o wọ́n expect yín alright o ṣé dàbọ̀. i'm fine ṣé wàá ok. ẹ eh, mọ̀ gbàwọlé ní pé yọmi máa dé náà ó yẹ kó débi any moment from now because ó mọ̀ pé the critical condition ta fi ẹlẹ̀ sí lọ́jọ́ yẹn lọ hospital kò tiẹ̀ jẹ́ kí n ní time fún pé bóyá mo fẹ́ ní kí n béèrè pé kí ni nọ́mbà ẹ̀ àbí address ẹ̀ and more so bó ṣe donate ẹ̀jẹ̀ fún ẹ tán tó lọ fifty thousand lásán ni mo fún ọmọ yẹn wá da débi wípé fifty thousand yẹn kò béèrè pé ẹ bóyá kí ni kí òun àbó òun fẹ́ sí i kò kó lọ fi take care rẹ̀ ó dẹ̀ lọ kò pè mí mọ́ látìgbà yẹn mo wá gbàtàrà ẹ balẹ̀ tán ìmú wá rò pé ẹ̀gbọ́n mi náà ó mà yẹ kí n wá ọmọ yọ̀mí yìí o. mo ṣe pé tóyìn ọ̀rẹ́ mi pé ẹ ti ẹ̀gbọ́n mi náà ṣe bí bọ́ọ̀yì ní òun wáṣẹ́ wá síbẹ̀ yẹn ni ṣé kò fàdírẹ́sì ilé wọn lẹ̀ wọ́n á ní àpò fàdírẹ́sì ló ti ẹ̀ fi tẹlifóònù nọ́mbà ẹ̀ lẹ́mu that's good kọ́ fún mi ní fóònù nọ́mbà ẹ̀ so that kí n lè pè é kí n béèrè àdírẹ́sì ẹ̀ or kí n text àdírẹ́sì wa sí pé kó wá mo dẹ̀ ṣe pé nìyẹn mo text àdírẹ́sì ó dẹ̀ lóhun ó ti bẹ̀ mí twice nsìn gan it's coming very soon ó máa I can't wait to see him ah content ni ma bọ̀. ah Yomi that's him. are you serious. ọdọ balẹ̀ ọkọ mi dìde dìde dìde ọdọ balẹ̀. Hello. Hello. Báwo ni bọ́dé ẹ? Ó ṣe wà unconscious ní hospital nígbà tí mo wá ní last time. Eh, nǹkan tí ò jẹ́ kí wọ́n dá mi mọ̀ nìyẹn but èmi mọ̀ ẹ́ dáadáa ìwọ lọ́lọ́run fi kẹ́ wa o ìwọ lọ́lọ́run fi kẹ́ ń jọ in fact mm, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báwo wà ní. mo ti ríṣẹ́ sìn. níbo. tọ́kìpà ni mí ní iléeṣẹ́ tó ti ń ṣe ọṣẹ. tọ́kìpà èlò ni wọ́n á san fún ẹ. thirty five thousand naira ni wọ́n fẹ́ máa fún mi ní bẹ̀rẹ̀ mo dẹ̀ fi pé owó òkè ju twenty five thousand naira tọ́rọ ẹ̀yin sọ báwọn fẹ́ máa fún mi. no no no ọlọ́run ò ní jẹ́ o ò lè ṣerú iṣẹ́ yẹn láyé láyé ọlọ́run ní jẹ́ rírú ẹ̀ ah o lè ṣerú ẹ̀ o thirty five thousand ah o dẹ̀ ní promise ẹ wípé mo máa ma san one hundred and fifty thousand fún ẹ inú ilé ìdí ẹ ló máa ma gbé o dẹ̀ máa ma gbélé ọ̀fẹ́ mo máa jẹun ọ̀fẹ́ mo máa ṣe bó ṣe wù ẹ́ ní inú ilé this is your house because you are a God sent to this family and mi ì afford láti rí ẹ kó suffer because o jẹ́ suffer nígbà tí mo ní ìdẹ. ẹ ah, ṣe gan-an dídídídí ọkọ mi máa ń fún dídídídí ah you more than that You're a special person. ìyá ṣe ń mọ obìnrin tù hm? ẹbí gan ò lè ṣe báyìí. ṣé o dùn? ọ̀hún ah, dùn. ọ̀hún dẹ̀ tẹ̀ àti yóò wọlé yìí kò tẹ̀ yìí jẹ́. Ah bó ṣe ń slush yẹ. lọ́la lọ́la mẹ́rin kó má gba àgbẹ̀lẹ̀ òkúta mi. ẹ̀lẹ́ yóò ní tán bó ṣe ń slush yẹ ó wọlé ó gẹ̀ẹ́tì ẹ̀ gangan. lómi tiẹ̀ wá rí ó wọ́n tí lómi ṣe ń rí bó ṣe ń jẹ́ bàá rẹ̀ kàn ní ọ̀dọ̀ gbogbo ẹ̀kọ́ fresh. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Eh! o lè la ìyàwó mi o lè la ẹgbẹ́ nǹkan débi pé ẹ tún ń gbé wọn lọ́bẹ̀ẹ́ ojú ẹ̀ bó ṣe ràn gàngàngàngàngàn bí abọ́ ayọ́ tó ń dán nǹkan aláìgbójú tí ọ̀dẹ̀ òṣì dúró náà jẹ́ kí n ti ẹ̀bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ẹ̀ mi ìmú yóò gẹ́ ẹ tẹ́lẹ̀ alákàyẹ̀ jẹ́ ẹ kò synchronize pẹ̀lú nǹkan tó ṣe ká ní pé ìyá aṣẹ òun ṣe jáde lẹ́ẹ̀kan yìí ó kàn decide bóyá ó ti mú olómi àbó ti mú tí ìlú àbó ti ṣe kankan yó ó kàn decide láti kígbe ìrẹ̀lẹ̀ mi lórí ó dẹ̀ mọ̀ pé ládùúgbò tá a lè wọn fẹ́ gbọ́ ó débi tó máa sọ pé òun lè káwọn aládùúgbò wa jáde àwọn bọ́ìsì rẹ pé wọ́n níṣẹ́ ládùúgbò yìí kọ́ wà wò pé bọ̀bọ̀ yìí lásán àwọn máa láì tiẹ̀ by petrol ọmọ kọ́ máa ti sun nínú yẹn. ẹ ṣé nǹkan kan burú bẹ̀ tó o bá sọ yìí àbí tó bá kú torí ọmọ kan tó fẹ́ bí iná ṣé wàhálà wà ń bẹ̀. ọlọ́run máa kú ọ̀jọ̀ jésù máa try o tó fi lè kú torí gbogbo wa tó kú torí gbogbo àgbáyé ìwọ wá fẹ́ kú torí ọmọ kan o wá ń complain. bo ah, anyway ìyá ṣe wọn lè ṣe bẹ́ẹ̀ owó òkìtì condition mi ni ṣé o máa da kí ìyá ṣe oyún mi pẹ̀lú oyún báyìí kó bẹ̀rẹ̀ sí lù mí kó lù mí dáadáa kó tẹ̀ ní lù mí tán kí tó dákú bọ́ ṣó mọ̀ pé wọ́n kò lè wá bá wọn kò lè tó bá pariwo jẹ́ àwọn ọmọ àwọn èèyàn kan máa wọ pé kí ló ṣe yín. ká ló wà lára àwọn ọmọ tí jésù kú fún mi ah! jésù ti ṣọ́ ìwọ ìṣọ́tẹ̀ yìí ló jẹ́ fáwọn aráyé shortage ló jẹ́ fẹ́ bí shortage ló jẹ́ fún gbogbo nǹkan tó wà ń gbèsè ayé ká ní fúbọ́ọ̀lù àní ẹni tó ń gbà bọ̀ level level àwọn yẹn ayé wọn ti bàjẹ́ short wà ní ẹ̀ gbogbo nǹkan ló fi jẹ́ shortage ọlọ́run ọlọ́run dẹ̀ gbọ́ mi mọ́ bóyá fẹ́ tọ́ ọmọ tó wà nù ẹ̀ yìí ah bó ṣe fẹ́ jẹ́ ìyá ọmọ tó wà nù ẹ̀ yìí tiẹ̀ wà mú wa ẹ ìwọ fẹ́ pé mo ti dictate nǹkan tó ń ṣe mí ó yà ẹlẹ́nu pé mo ti mọ̀ mo ti mọ̀ pé wọ́n ni àtijọ́ tí mo ti fẹ́ báyìí tí mo ti decide pé wọ́n ni mo fẹ́ fẹ́ ni mo ti mọ̀ páyé mi ti bàjẹ́ àti gba ẹni gbogbo nǹkan tó ń lọ sókè báyìí ọkọ bẹ̀rẹ̀ sí wálẹ̀ ṣé wọ́n ti gbàgbé bóyá fẹ́mi ni èmi wọ dọ́nàpù ó mọ̀ mí ó mọ̀ tí ì bá wọ bàtà ṣù máa wọ àwọn sípàsì prada ẹ̀ ni ó mọ̀ ó mọ̀ gángan ni mo kàwé ó ti gbàgbé mi èmi lọ sí sùkúù mi nígbà tí màá bá ẹran ẹ bí ọwọ́ ta nígbà tí yá ẹni kò máa ta bẹ́ẹ̀ wọn máa gbà ìbílẹ̀ wọn á lè dín máa fẹ́ bẹ́ẹ̀ kú ìfẹ́ nítorí pé a ti ń bàfẹ́ wa bọ̀ láti kékeré tó ẹ̀mí ṣáì láti fẹ́ bàbá mi dẹ̀ rán mi lọ sí sùkúù wọn á mú ẹ wálé kó wọn lọ bàbá yẹn dẹ́ explain fún mi pé mo yẹ kí n fẹ́ ọmọ ọkọ ọmọ yìí mo yẹ kí n fẹ́ nítorí pé o lè mọ yìí. mo wá ṣàbílí pẹ̀lú bàbá mi ah, pé a àbíbí ṣe àbíbí fẹ́ mọ̀ fún nǹkan yẹn gan ìròyìn yẹn ló pa bàbá mi ìfowó pé mo fẹ́ inú fúláàtì ni mo fẹ́ sí inú fúláàtì ni mo fẹ́ sí three bedroom flat àwa dẹ̀ tó gbé mi yàrá wọnú lé yàrá wa ló kéré jù bẹ́ẹ̀ ó dàbí store mi ojú òde tiẹ̀ ah, ah! ó tún ti gbàgbé pé mo kàwé ó gbàgbé pé àmì former BSc e holder yes àmì former former ni mí pé pé gbogbo bs náà ó sun wọ́n lé ni a tún padà lọ sí skul bóyá wọ́n lè bá retrieve wọ́n sọ pé gbogbo ibi tí case file tèmi nìkan wà ibi tí case file tèmi nìkan wà ó ti jóná àti gba ilé ẹ̀kọ́ ti ṣẹ́ẹ̀kì ara ẹ̀ pé ah! wọ́n bẹ̀ fà èmi kọ́ wá rò lọ́kàn ara mi gbogbo àwọn ogun ilé àtẹ̀pá kìnnìkan kìnnìkan gbogbo prayer ti máa ń ṣe yẹn mo rí ah mo kàn ń wéṣì ayé mi ní gbogbo kọ̀ọ̀kan tí máa lọ́ wẹ̀ lódò mo kàn ń wéṣì ayé bọ́ọ̀lù ń ṣe mí ìwọ́n kan bàjẹ́ yẹn mo ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì ni mo ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì gangan fún òun nípa ìbáyé mi jẹ́ ìwọ ló lọ skul. ìwọ tó jẹ́ pé ẹ̀kọ́ àgbà ló lọ. èmi. òun á jọ inú bí ipò lọ skul. a tún máa sọ̀rọ̀ onífọ̀gánáísà ló ń ṣe. àwọn ẹgbẹ́ wa ń tó gate wọ́n ta pure water five o'clock wọ́n ti jí kúrò lé wọ́n máa kiri pure water ń tó gate ni. tó bá dẹ̀gà lọ sí ibi iṣẹ́ náà fifteen naira ò ní mú wálé tá a bá béèrè lọ́wọ́ ẹ̀ wà á ní ẹ táyà kan ló bàjẹ́ ṣé tó bá mọṣẹ́ ṣó yẹ kó bà táyà jẹ́ ṣó yẹ kó bà táyà jẹ́. ó wá sọ̀rọ̀ rẹ ológun kìnnìkan ó ṣàdúrà kan àdúrà kìlọ̀ ó jẹ́ lọlé. o ò ní ìdádúrà gbogbo àdúrà tó máa ní ó ń gbà lálẹ́ ẹ ọlọ́run torí pé o kú fún wa o ṣe kinní kan yẹn kò lè gbà ó jẹ́ lọ báyìí ẹ bóyá o ti lẹ́sẹ̀ kan tó ti ṣẹ̀ láti kékeré kọ́bẹ̀ ìsinú ọjọ́ àdúrà lé lórí o ní láti máa lọ wẹ kankan ìwé tó ń wẹ kiri àwọn kankan ìmí ìgan igi tó fi ṣe kò dáa. Ah, àmọ́ ti ní fọ́ọ̀tì mo ti ní problem. lọ sọ́dọ̀ wọn kó lọ bẹ̀bẹ̀. kò sí wo bá ń gbówó jẹ mi. bá ń gbówó jẹ mi wọ́n ní òfún mi lọ́wọ́ jẹ mi. gbogbo ẹjọ́ tó lóyún ọba mi. o fara balẹ̀ níbo olówó bẹ́ẹ̀tù náà ni má gbówó jẹ mi tó jà. bẹ́ẹ̀ ni o lè rí nǹkan gbà. níbo ọgbẹ́ni bá ní gbówó jẹ mi. má fà mí ní fàkùfà ọmọ mi o má ṣe ń jẹ fún ẹ o má ṣe ń jẹ fún ẹ. ó dànù mi pẹ̀lú mi ó dà. ọmọ ìjọ ló má bí. ọmọ ìjọ ló má ṣe wá wò ó lè ó lè ó lè. dúró kó wálẹ̀ o dúró kó wálẹ̀ o dúró o kó wálẹ̀ o. òkè náà máa wá dúró bá. Yọ̀mí. I don't like all this. I have always been telling you pé mi ò fẹ́ kó máa ṣiṣẹ́ ní ilé yìí mọ́. A ti gba wọn mọ́ ọ̀dọ́. Ẹ wo mọ́ mi, mo ní ìlànà exercise ilé kọ̀ọ̀kan. Ṣẹ́rí àwọn cleaner àwọn tẹ ọ̀rẹ́ lè ṣiṣẹ́ wọn kó tó di pé wọ́n lọ. Òun kan ni kí n máa fi lè pa wẹ́dà. Kí ló ń ṣe ẹ owó ìkọ̀kan náà ni? Náà, mo wo ìṣèlú ni. Kí ló ṣe ṣó fẹ́ hàn tààrẹ ni? Àmì ṣe, what are you doing? Kí ló ṣe ó fẹ́ ṣubú ni? Náà. Shay, you won't be by. Don't hurt yourself. What are you doing there? I'm fine. I'm just relaxing. Are you sure? Yeah. I want to show mo ní kò káńkọ́ ṣo ti káwọn ṣá. Yeah, I've done everything. Let's go, come and show me. I know you're not here. I'm coming, mommy. Olúwaṣeyì, follow me now. Wow! Okay. Oh. Oh, Ma, Olúwaṣeyì! Má! hey, ń bọ̀! Wá bá ládùúgbò yìí. àdúgbò wa lílé yìí ibi tí mi àtàwọn girls wà lílé yìí. ẹ wá ètò wa dúró sójú títí tó i mean ló ṣẹlẹ̀. kò máa wo ti ẹ̀ ń kàn máa rí ibi títẹ́lẹ̀ mọ́. ó mú ṣe láti South Africa mo wá ẹ̀yìn girls gan. ilé pàṣẹ ìtẹ́lẹ̀ ló débẹ̀ gbogbo nọ́mbà sọ́wọ́ mi ni mo kò kó sí ìtò lọ́ńbẹ̀ ṣé ìṣàbínú sí mi. àbínú sí ẹ àwa náà fàdúrà ràn ẹ lọ́wọ́ sórí bẹ́ẹ̀ mi ṣe wà ní ọmọ ni mò ń gbé o. ọmọ bàbá aláyé kan ló gba ilé fún mi síbẹ̀ èmi kọ́ ni mò ń san rent òun ló ń san rent ọ̀tọ̀ lẹ́ni tó tún wá ra mọ́tò yìí fún mi i mean i'm living comfortably ibi tẹ́ ń gbé yìí kò fit mi. ṣé mọ́tò yìí èmi ni mo ní o but ṣé wà á ti àwọn tó ní àgbègbè yìí náà lẹ́jọ́ wà níbí báyìí. gbogbo ẹ náà la ṣe wá níbí báyìí. àjò ní láti mú mi délé jẹ́ wá lọ let's go. náà ni a fi lè eré iná tó fẹ́ gbà mú ká kálí léyìí ló bá di Messi tì. ayé mi àgbọ̀ ah! ọmọ. ẹ wo bí Messi ṣe rí ó dàbí ọmọ tuntun. ayé mi o níbo lọ́lọ́run mi wá ayé mi o. òkè wá ẹ ṣé kasare ṣe pàṣẹ fún kakó òwe lábẹ. ayé mi kí mo lè dàrú náà ṣé kábàá gbàjẹ ni. àti wo ni sábà tún rí mọ́tò tó gbé wa mọ́tò yẹn bad. ó tún gbé mọ́tò wá. àtúnṣe yẹn ó tight. ọlọ́run màgódò ló ń gbé ń sìn. màgódò ló ń gbé. ó jogún ni. <laughs> sọ kí ló ṣẹlẹ̀ gangan ṣé báwo ni gbèsè ayé tiwa ṣe rí bá. ẹgbẹ́ ṣe ń ṣe yìí àwọn èèyàn ń wò wá. wà wà wà ẹ ṣọlá àwọn tó ń wo ẹ bó máa ń ṣe nìyẹn wọn máa ń wò wá nìyẹn wọn kọ́ máa ń pariwo máa ń ṣe pàtí ń bì kò sí nǹkan kan kò jọ wọn lójú wọn ló lójú bẹ́yìn ẹlẹ́jàre wò àjọ ń gbé tẹ́lẹ̀ ni máa fi àwọn apáná gbólóhùn àwa ni champion ah. ọlọ́run wọn ò wá bíi fíìmù níbọ̀ yẹn wà ẹ jẹ́ kó máa wòran wọn ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ bí àwọn tó ń. ẹ ẹ wá ìbájọ́ ṣe gbélé tẹ́lẹ̀ ní ìwò ni lórí ti lówó oṣù. ọjà wọlé wà wà gbàlá ńlá. ọlọ àtẹ̀sí rẹpẹtẹ. ẹ mi ò lè wọnú bí báyìí. ṣé bí mo ṣe ń bọ̀ gan-an díẹ̀ ló kù kì í ṣubú mo ní láti bọ́ ní ìsinmi mọ́ tí mo tẹ̀sí kọ́kọ́ rí gbogbo ọ̀rọ̀ yẹn tó rí gbàgbọ́gbà man I can't take it mi ò lè wọlé. mo ṣe láìkí ẹ̀ wájọ àjọlẹ̀fọ̀ ni way sáàmù. Ah, ah, ah, mi ò lè wọlé ẹ̀ wò ok ká máa tẹ̀lé lọ. ẹ ṣé wo ni káṣọ ni ẹ wọ size kan náà èmi àti ẹtẹ ṣì lè fit in. ẹ ẹ já máa lọ bá yàrá aṣọ fún wa. in fact a máa jọ máa gbé because mo ti mèsì. òkè ayé àgbọ̀wé ìsọ̀kè máa yọ máa lọ kẹ́rù àmàtẹ̀lẹ̀. ẹni ò tí ẹ kẹ́rù mọ́ ó dà ní òtún kẹ́rù mọ́ mi wọ́n máa lọ rẹ̀. àìsàn àgbà aṣọ mi ò kúrò aṣọ mi. òfẹ́ tó dẹ̀ ti lọ sí máa jò. súnmọ́ mi kí ló ta tẹ́sẹ̀yìn fún mi súnmọ́ mi dé mi ní ìlú ká kó o ń ṣàwọ́fẹ́ o you're very free in this kí ló ń ṣe àbúrò pé ṣe orí dání kankan bí mi. àmì pé travel. because of our health reasons. ìmọ̀ bóyá o mọ̀. bẹ́ẹ̀ ni mà mo kò sọ fún mi specific time tí ẹ máa lọ ni mà. ó sọ fún ẹ̀kẹ́ ṣe máa ráyè sọ̀rọ̀ tó yẹn. a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀. anyway um, a máa lọ in about a time and um, máa fẹ́ kó tọ́jú everything tí máa fi sílẹ̀ fún ẹnu ilé àwọn káàzì onírà yìí láti wàyí tó bá wọ̀n ẹnu ẹ̀ pọ̀ make sure pé o maintain ẹ̀ so that àwa náà máa rí nǹkan lò tá and then sọ nǹkan fún gba àwọn workers bíi um, um, house help tàbí méjì wàá gbà kan tó lè máa dáná oúnjẹ fún ẹ wàá dẹ́gbàá tó máa máa clean ilé and àwọn cars yẹn they are all yours. ẹ ṣe gan-an Eh, mo dẹ̀ mo dẹ̀ promise àwọn kan yín máa wà ní safe hands kò sí nǹkan tó máa ṣe. mọ́ mi mo máa mísìn gan-an ní ah, ìtẹ́fẹ́ lọ ṣé ẹ̀ ní pẹ́ṣà yẹn ti ṣe yìí. èmi gangan ló ń sọ yẹn mi ì tí ì kúrò lé gan mò ń ronú ẹ. I don't even know to part from you. Ìyá mọ́ mi kò ń ṣe ẹ̀yin ni mo ń sọ mo ń sọ pé ṣe yìí pé àwọn pèmí ṣe yìí la wà ní generation tí ó wà ń tà ń kò ń ṣe ẹ̀yin ni mo ń sọ. Ah, má lọ sọ́dọ̀ ṣèyí ọmọ kékeré ní ẹgbẹ́ ọmọ ẹ̀mí ẹ ẹgbẹ́ ọmọ ẹ̀mí mélòó mo fi jù ẹ lọ. ṣàwọn kó tí mo ní kó ṣe é mọ̀. Ṣé wà ókè? Ọmọ ìgbà. pẹ̀lú ọkọ mi nígbà mo kéde pọ́bẹ̀mù ìwé ohun èlò má wù má tiẹ̀ lọ́kàn ló sọ lẹ́yìn pẹ̀lú ẹ̀rọ ọmọdé mi. ṣé jọ nípa sáré mo kàn ń pò lọ. kúrò ṣàgbé mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n lẹ̀ ti pọ̀jù a máa ṣe bíi wọ́n máa ṣe bíi bébì wọ́n máa kùnyàn bíi eṣinṣin ó Thank you kékeré lọ́wọ́ ni ọmọdé ni ọmọdé ni. bá a ṣe ń bọ̀ ni. ok mo dára tí ẹ ní ṣe bí ẹni pé bóyá lè bí nìyín àbí anything ṣe fẹ́ gbọ́ nínú ilé yín tí ẹ bá jẹun kẹ́ tó kúrò nínú ilé yín ẹ make sure pé ẹ wọṣọ gidi ẹ wọ bàtà gidi sẹ́sẹ̀ kẹ́ wá gbé handbag gidi kẹ́dẹ̀ lo aago gidi tí ọkùnrin bá kọ́kọ́ pàdé yín tó bá kọ́kọ́ wò yín látó kéde lẹ̀ á rò pé ah, àwọn eléyìí ò ṣẹlẹ̀ tí òun lè fún ní owó kówó ẹ ẹ get. Ah. Ah, kílé tí wọ́n ṣe báyẹn sìn. ìkíní kan amóhun bíbá kódà now it's not hygienic. ara àwọn nǹkan mo mò ń sọ fún yín náà nìyẹn ṣé rí àwọn nǹkan kan wà tẹ́ pé tó bá ṣe lójú ọkùnrin ó fẹ́ ó gbé ẹ báyìí tẹ́lẹ̀ bó ṣe máa rí lójú ẹ̀ ní lọ́nà irú nǹkan bá ṣe no matter what come of it irú nǹkan báyẹn wà kàn ṣe excuse me. <coughs> no mo ní kò ṣe ṣe. kọ́ ah, kí ni gan-an ah, a dẹ̀ ní kẹ́ má ṣe kí ni ẹ̀ tún gbọ́wọ́ ẹ̀ ah ah ah ah obìnrin ò kí ń fọwọ́ ronú is not lady like. ẹ wò ṣe rí ibi tí adé yìí sìn àwọn ìwà márùn-ún kan wà tí obìnrin ò gbọ́dọ̀ máa ṣe níta number one bóyá ẹ lọ sí party or ẹ lọ sí restaurant ẹ lọ jẹun ẹran wa há sí ẹ lẹ́yìn ó wá fẹ́ pick eyín ẹ ó wá mú toothpick ó wá ṣe báyìí obìnrin ò ń ṣe bẹ́ẹ̀ bó ṣe máa ṣe rẹ̀ ọ̀rọ̀ máa pick eyín ẹ yes ẹgẹ́tẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìwọ náà wo orúkọ tó ṣe yẹn tó wá ń ti ọwọ́ bọ mọ́ tó bá mọ̀ pé bóyá imú ẹyin ẹ̀ wàá mú handkerchief ẹ̀ tó bá dẹ̀ wàá ní kó fún ẹ ní tíyù wàá kàn rọra fi ọwọ́ ẹ̀ ṣe orí imú ẹ̀ lókè that's it ẹlẹ́ẹ̀kẹta bóyá ẹ wá lọ kíyàn sìn ẹ wá fẹ́ yí ìzàrà yín ẹ ní sọ pé ẹjọ ń bo ní tọ́ílẹ̀tì wa mo fẹ́ tọ̀ òun kì í sọ bẹ́ẹ̀ it's not lady like wàá kàn ní excuse me i want to use the ladies or please can i make use of the restroom ẹ dẹ̀ lọ ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe jókòó yìí obìnrin ò kì í jókòó bẹ́ẹ̀. obìnrin bá fẹ́ jókòó wá pákéjì ara ẹ̀ jókòó ni something like this. ẹsẹ̀. mo ní ẹfẹsẹ̀ gbára cross ẹ̀. ẹ̀wà kọ̀ra cross ẹ̀wà kó. Ah. Hmm. ìyẹn bẹ́ẹ̀ ok mo fẹ́ ká ṣe nǹkan kan sìn bóyá kẹ́ni mo kẹ́ mu. Ah! ayé mi o ayé mi o ayé mi o ayé mi o mo wá mo excuse me wàrà yòdì yẹn sẹ́yìn ìwádìí ẹ̀rọ àwọn tán ó yà hmm. excuse me. Fẹ́mi. Ṣé dàbẹ́ ẹ díẹ̀ díẹ̀ náà ni? Màmá kọ́ wa ni. Olóògbé hmm? ejò. Ìwọ náà ṣe, tó ah, lè ṣe. Kí? Ṣé lẹ́yìn bẹ́ẹ̀sì ẹ lè ṣe ìbò ọlọ́run? Ṣé ládùúgbò tẹ̀tẹ̀ ń gbé yẹn? Amukoko, Akute. àwọn àdúgbò yẹn local men. Ó dẹ̀ máa wò hmm. ní eré àwọn yẹn sẹ́ni náà àwa ni champion káwá jáde pa à ń lọ pàrọ̀ lásán yàlájà wa láti wọ jeans láti wọ boots ah, pants nǹkan leggings kò sẹ́ni náà. tàbá ń jáde báyìí wọ́n máa sá lọ ni wọ́n bí wọn. wọn ò ṣe ní sá lọ ìwọ náà gbọ́ nǹkan tí kẹ́ni sọ pé ń wọ̀ ẹ máa wọ jean ẹ wá gbé búùtù lé nínú wẹ́dà burúkú tó wà ní nàìjíríà èmi gan ò ní dúró ah ah but ẹ dúró náà tẹ bá lọ fún àwọn pààrọ̀ yẹn bí èlò lè máa mú wọlé. bíi ten k fifteen ten twenty ẹ wá dájọ fa five hundred. ọ ọ ọ ìjọ wo lẹ fẹ́ ṣe nǹkan gidi ìjọ wo lẹ fẹ́ lo mọ́tò ìjọ òwúlẹ̀ tó fẹ́ wọṣọ gidi sọ́run jọ má bínú ṣé bẹ́ẹ̀ ṣe wà iṣẹ́ lè bínú ra báàgì one fifty thousand. one fifty naira. ẹ wo ẹ ní láti wise up. àdúgbò ah, yìí ni ọlọ́run àwọn dùn mí ẹ máa worry i'm gonna blend you girls. Sherry. Hmm first of all máa lọ ra àwọn fẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yeah lv máa suit wọn i think you love rich. ah máa Oh, lv ṣé òun lv nígbà kan wà school Kenny, ah. kí lv that you kẹ́ni Kenny, Kenny, ṣe wà ní mọ̀ pé ó love designers náà. Tsunami regular basis so that um, I'm gonna really miss you. Baby! <laughs> fọ́gà lásìkò yìí ẹ̀rẹ́ kó yan Àdìgún kéré o tó bá sọ ọ̀gá lásìkò yìí ọ̀yẹ́ kó yan Àdìgún kéré o. ẹgbẹ́ Àdìgún Àdìgún. omi ni tó bá sọ fọ́gà ládùúgbò yìí. ẹyin iná. ọ̀yẹ́ kó yan Àdìgún kéré o. bẹ́ẹ̀ni náà gbogbo wà. ẹ bẹ̀rẹ̀ next month ló máa bẹ̀rẹ̀ sí àtìkọ. ìyá yìí ni. ìyá ẹ̀ <laughs> olórí burúkú pàtàkì <coughs> wo bí mo fẹ́ jẹ ṣíàmù àwọn fọgànáìsà. ó tó bẹ́ẹ̀. yes láàrin wa ń bẹ̀ yẹn tá ń ṣe mítìn mo máa ń jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan ta níjì láyé yìí kò ju packaging lọ we need to package ourselves ó dẹ̀ mọ̀ pé èmi kàwé i am a former graduate kó tó di pé pálí mi sùn ó ti yí ẹ yẹn. ẹ wo èmi mọ̀nà tó máa sọ pé kó máa kà lórí gbogbo àwọn fọgá tó wà ládùúgbò yìí ọlọ́gbọ́n ẹ̀yin ló ẹ̀kọ́ fi ṣe wọn àmọ́ ẹ̀yin bí kò wá ẹ̀kọ́ ẹ̀kọ́ nílà káyẹ̀yẹ̀ mọ nígbà mi ni because lè bẹ̀rẹ̀ nígbà mi kò yẹ pé táyà ilé máa máa fẹ́ lọ títí. so tí bá ti jẹ́ ṣíàmà yẹn gbogbo ìtàn fẹ́ táyà ní fifty naira hundred naira that one will be normal. a máa bẹ̀rẹ̀ sí fẹ́ táyà ní one thousand per táyà ó ti yẹ because necessity ni táyà tá à ń fún fáwọn èèyàn yẹn ó ti yẹ nítorí pé kò sẹ́ni tó lè gbé mọ́tò ẹ̀ pẹ̀lú táyà tó flat. bẹ́ẹ̀ni lọ akéjì náà máa. ó tó ó tó pé kó fi jẹ sáàmà náà fọgá. yà yóò kọ́rì kọ́rì kọ́rì kí ló bá bọ́lá fẹ́ ra ẹ̀. ọlọ́kọ̀ jẹ ẹ̀rí ẹ̀yìn ẹ̀ mọ̀ pé bàbá ìyá ẹ̀yìn tó bí ya mi bàbá ìwé àdé ojú kú mercedes benz <laughs> táyà tó gbé sí di Mercedes Benz yẹn ó ti wá bàjẹ́ báyìí ìyẹn wá ní pírọ́blẹ́mù ayé mi wá máa hàn pé kò sì fọkà tó lẹ́nu tó yín ládùúgbò yìí lẹ́yìn ọmọ kò tù sọmọ ọmọ ṣó ti yẹ mọ́ àwọn pé kí n wá bá yín kí n ra táyà lọ́wọ́ yín nǹkan tó gbé mi débi nìyẹn. gbogbo jibris tó ń sọ yẹn ń táyà ló ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ní táyà táyà ni problem ayé mi báyìí. ọmọ orí mo ní àwọn stọọkì táyà lọ́wọ́ yìí àwọn táyà mi mo ẹ̀sẹ̀ ta àwọn tọ́ ni kódà àwọn tó jẹ́ shinos ṣòwò táyà pé oríṣiríṣi shinos táyà wà. àwọn táyà kan tún wá wà stock gin ni wọn ó ti yẹ so mo wá ní stock gin kan lẹ̀ báyìí sí i bàbá táyà yìí. ẹ làbí wá kíá. o mọ̀ ọ́ sẹ́ táyà yẹn ó ní history. ẹ kí ló ṣẹlẹ̀ nígbà tí ẹni tó ń lo táyà yẹn tó gbé sí ẹsẹ̀ mọ́tò ẹ̀ mọ́tò yẹn ní accident ó jẹ́ mọ̀ pé gbogbo mọ́tò yẹn ló fọ́kadà nù oorun báyìí ni tó yẹ pé táyà yẹn nìkan ló survive. ìkúnlẹ̀ abẹ́ amọ́ o ọlọ́run kò ní jẹ́ kí n rí ẹ̀ ẹ wo n kò rà kò má pé táyà yìí wàá bá gbé fún mi ló máa pa mi báyìí dànù ọlọ́run kò ní jẹ́ kí n rà mọ́. táyà ò lè pàwọ́ ológun amọ̀. ẹ lóòótọ́ ó yẹ lọ fi gbé wa ẹ dá mi ló. ìbẹ̀rẹ̀ bẹ̀ ó pọ̀ ju owó ẹ̀ lọ ó ti yẹ ní ìgbéjáde o kí ìgbéjáde wo ìwà ẹ láyà ìwé ìwà ẹ wò wò. ọmọ làbá ń sin ni ó jẹ́ wọ́n kò fọ ọmọ làbá ń sin èlò kankan wá lè léyìí ká má mọ̀ kú lórí olóró. ó tó bá yẹ pé o fẹ́ sanwó báyìí ni cash and carry ó ti yẹ nípa o fẹ́ kówó lẹ́sìn sí kò ju three five lọ wọ́n tó bá yẹ pé ṣùgbọ́n létà ló fẹ́ sanwó ni five k eh. so wọ́n ní kò choose option. lágbóore ọlọ́run by next week bí kò bá fún yín lówó economic custard àbògì màá kówó yín wá bí káàṣì yìí máa kó wa. because mo fẹ́ lọ pàtí kan yìí ọ̀gá ló fẹ́ ṣe ṣù mo lè fẹ́ gbé mẹ́tí ìsìnkú ẹ lọ ká lè mọ̀ pé kò kì í ṣe olóṣì mọ́ bí ti tẹ́lẹ̀ lágbó ọlọ́run ó tó tó ọ̀sẹ̀ tó mọ̀ màá rí i. kò sí wàhálà bóyá wàá bóyá gbé lọ eight thousand agídí ló fẹ́ fi wá. ẹ jẹ́ ká ṣe ní sẹ́fù. ok sẹ́fù ti wà pa. màá jọ yín lójú. ó yẹ kó wá sanwó mi o má gbowó mi lọ o ọmọ bí mo ṣe máa bá yí ẹ jẹ́ o kó wá sanwó mi o tá a bá san fọgà lásìkò yìí ẹ yé kó yan àdìyẹ yẹn náà kọ ni when you see am nígbà tí mo lọ la toiletries ni ẹ ní láti rí guy yẹn ó ti handsome pa as in tẹ bá rí mọ́tò tó wà nínú ẹ̀ èmi kò mọ̀ kóhun ni èmi kàn ní kẹ́mi polówó ọjà ni bí ṣe rí nìyẹn o. àwọn tiẹ̀ ti mú ẹja ńlá nìyẹn o ain't you lucky? don't see. babe jọ níbo lẹ sọ̀rọ̀ dé kémi lè mọ bí mo ṣe máa wọlé sí lára. àìjọ nítorí Ọlọ́run no go area nìyẹn. Ah, ah. Mm. are you that selfish. kí n tiẹ̀ ṣé wọ́n ní kẹ́ni ni. kíni kíni. alábòsí ni yín. ìyàwó ọlọ́tẹ̀ ní ọ̀rẹ́ mi jàre lọ́ọ̀kẹ́ ló gbé gbà bí ẹ̀. àwọn ọlọ́tẹ̀ àwọn ọlọ́tẹ̀ ìyẹn alábòsí ó wà lára yín. bó ṣe máa lọ sí di táyà nìyẹn. kí ló wá ṣe mí kí ló wá ṣe ń sọ. wàá gbowó oúnjẹ. owó oúnjẹ òṣìwò ìjọ wo ló bẹ̀rẹ̀ rà ìjọ wo ló bẹ̀rẹ̀ rà dáadáa kó a máa bá mi ṣọ́ọ̀bù kó kó sọ fún kó fẹ́ gbowó oúnjẹ mi ṣàlàyé fún ẹ láàárọ̀ pé ọjà wà lánàá pé tí bá délé màá fún ẹ dọ́bù. bá gbowó oúnjẹ jọ wá fún mi dọ́bù kí fẹ́ẹ́ para mi títí dalẹ́ àbọ̀mọ̀pá àwọn mẹ́ta ni. ọtí ń kọ ẹ sí ọtí ń kọ ẹ níkọ ó dẹ̀ máa jáde lé mi ebi olóyìn burúkú ò owó oúnjẹ òṣìwò ẹ kó táyà ń gbà yẹn kó máa jẹ kó táyà kó máa jẹ àti iṣẹ́ látara pa kọ́bọ̀. bá a gbọ́ wọn jẹ aládùúgbò aládùúgbò ẹ wá àwọn kan tí ò fi hàn.

ṣé ẹ̀yin lè fi ìyàwó yín lóyún kẹ má tọ́jú ẹ kẹ má fún lówó jẹ báyọ̀ mi lè kọ́nà mi jẹ. ọlọ́run kò ní jẹ́ ọlọ́run kò ní jẹ́ káàtì orí burúkú kọ́lá kò ní yá wèrè o bàdá àdìgún bọ́ọ̀lù ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. nǹkan tó ṣẹlẹ̀ mo fún un lóní kò tó ní kí n pín sẹ́mi dẹ̀ tí bá dé lálẹ́ màá ń pín adigun ó tún parọ́ lójú ayé mi ó ah! tún parọ́ torí ẹ̀ ló ṣe níṣẹ́ ṣe. bàdá àdìgún n ni o ẹ̀yin fi àjọbìnrin tó lóyún sínú. madam ó dà pé mo jẹ́ yín lówó kan èlò lọ́rùn yìí mo jẹ́ yín lọ́wọ́. ẹ o tọ́ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ń gbẹ́ o tọ́ ni ọ̀rá táyà lọ́wọ́ mi seven thousand ní ten times tó bá tó gbogbo àmà sẹ́tù ẹ̀ ó ti yẹ máa lọ náà mo ń bọ̀. bọ́dà ayé yín àjà sẹ́ni bí mo ṣe rúkun yìí tiẹ̀ máa lọ́wọ́ kiri bí mo ṣe rúkun mo fẹ́ lọ clinic. Ah! three five. ìgbà owó wọn jẹ́ ló pé wọ́n ní kílíníkì ó ìlọ lánàá o. kò ní sí wàhálà. Ah, ayé mi ti bàjẹ́. ojoojúmọ́ ní kílíníkì ni. Ah! mo bọ̀ lọ. kò tẹ́ ẹ ní ti gbogbo owó tó wà ń bí bọ̀dọ̀ ọ̀dì kò five thousand yìí ó wà ń bẹ̀ padà ẹ̀yin yìí máa kó akówó yìí fún káàdì ẹ̀yin ẹgbẹ́ àmì tí ẹ̀wọ̀n wẹ́lẹ́ la máa gbé o akọni sori burúkú o akọni yáwèrè ẹgbẹ́ òjì òsì ṣé wọ́n bá ẹ báyìí. ẹjọ́ lè fi arúgbó jẹ gbèsè tó ní ọ̀sọ̀ ìwọ. ìyàwó mi wà wà wà wà wà kí wọ́n fẹ́ fún ló pé fún wọn ọjọ́ ah, ìjẹ́ fún mi ní ìjọba. kí wọ́n bọ̀ kí wọ́n bọ̀. má kí wọ́n bọ̀ kí ni má kí wọ́n bọ̀. ọba àdúgbò aládùúgbò ẹ wá wo ọkọ tó fúyàwó ẹ lóyún tí ò lè fún lówó oúnjẹ kí máa lọ. wọ́n wá àjẹmí ah, gbọ̀ngàn ti bàjẹ́ báyìí ọ̀dọ̀ ẹni tí mo ti ra táyà mi ti olórí kúkú máa ní bọ́ọ̀yà parí ìkẹ́ ó máa ní sórí àwọn ah, máa sórí rẹ̀ ó yìí tẹ́lú two thousand kí ni mo gbé dé ìbá. she be my sweet potato she be my personal person. Whether I dey up for go down, I swear she dey there for me. When I'm in town or far away, when I'm on tour or him my time, she never deceive me. She's got back and I know that for sure. Hey. Eh. I did her go down, I swear she did there for me. She be my sweet potato, she be my personal person. Whether I did her go down, I swear she did there for me. She be my sweet potato, my sweet potato, my sweet potato. I swear she did there for me. Whether I did her, whether I did her, whether I did she did there for me. How are you? I'm fine. Good to see you once again. this is Mercy, right? Oh, yeah. Uh, uh, Antonia? Yeah. Uh, oh, sorry. B. Um, oh, okay. Yeah. You are not looking oh, bad. Thank you. changed. your mind. yes. Oh, God. oh. You know, kí not looking bad. Ah, ah. o ṣáà gbọ́ pé ó sọ fún wa tẹ́lẹ̀ tó ti ń lọ wọ́n kàn kí wa. ó ti fẹ́ máa lọ ẹ tẹ́kì ẹ̀ jàre Brayomi. mo wá kí wa o ṣùgbọ́n kí wọ́n ṣe lé ẹ̀yìn àwọn ọmọ ìwà ẹ̀. ọ̀hún jàre èmi ò fẹ́ lọ́mọ náà. Oh, okay. So, Maria. Mm, I'm gonna miss you. All right, thank you. Uh, yeah. Bye, darling. Ẹni, ṣé ìmúra náà ló mú nínú ilé látàárọ̀ tó kàn dá mi jókòó sí báyìí? Ó mọ̀ pé ìmúra wa obìnrin máa ń pẹ́ náà. Ọ̀kẹ́ ìmúra obìnrin máa ń pẹ́ kẹlẹ jẹ kó dá mi jókòó síbi ládàá kọkẹ kò sí ẹnu ìwọ nìkan ló wà nílé nìyẹn o. nù tó sì náà wà ra wọn. Mercy àti Tony àkọ. mo ò fẹ́ lé wọ́n sọ mi ò kí fẹ́ káwọn anyway ẹ̀bọ̀ tó sin wàlẹ̀ náà ká ní kó wá kí mi. Tosin Tosin. yes ma'am. wọ́n bọ̀. ẹ ṣe. bẹ́ẹ̀ mi so tí mi bá bọ́ sáǹsì ẹ̀ ní sọ fún mi pẹ̀ wà ráhùn. èmi ló wà kí o sí nílẹ̀ kí mi á kí o sí pé mo wà ń bí látàárọ̀ ọkọ̀ ìgbóná mi síbi mo wà kí mi ẹ̀bùn ó yẹ kí ọmọ pé yẹn kò ń ṣe wà mí náà ah, báwo ah, ni máa mú pé wà nígbà tí mi bọ́ sáwà kí tó bá yẹ mo mọ ni wàá sí wá kí yín náà ṣe wà surprise ẹ̀ níta ni ọmọ mi ò fi kó surprise ẹ̀ níta surprise yẹn inú lé ń bì ni mo ti máa fún ẹ ní surprise. yeah. you wanna know. Yeah. you can't even wait. Kẹ́mi. Kẹ́mi kí ló rò? Because mo notice pé mo ti pè é like twice. Ẹlẹ́kẹ̀ta ló fi dá mi lóhùn. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan tó ṣe rìn. Mo kàn ń ronú Yọ̀mí ni. Yọ̀mí mi ti bá wọ̀. <laughs> Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ máa ń fún ìsìn always mi. Kí là ń sọ kí ló ń sọ? Òun ronú Yọ̀mí dúró mọ́ ṣé ìwọ fúnra ẹ bó ṣe jókòó yìí ṣé òun nǹkan tí ọ̀rọ̀ ṣe lọ́wọ́ bá gbọ́n omi tó wà. kí ló lè máa ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ti máa ṣe business ẹ̀ ọmọ ọlọ́pàá rẹ̀ rí lápò ọ bóyá kó máa hang up pẹ̀lú àwọn ọ̀rẹ́. ọ̀rẹ́ mi ṣé kí n máa bẹ̀rù pé àwọn ọ̀rá ẹ̀ ni kò tí ì lè possible láéláé ni bọ̀bọ̀ yọ̀mí yẹn bó tẹ́ wọn bó ṣe rí ni ó wá sàn ó lówó lọ́wọ́ ó tún ní mọ́tò tó dáa nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ń wọ̀ tó ń lò lónà bá wọn lò ah, kí wọ́n ló fún wọn impression pé wọn nìkan ló máa fẹ́ it's not possible ọ̀rẹ́ mi má tanra ẹ àwọn ọmọ pọ̀ fún lóríṣiríṣi lóòótọ́ orin wà lóbìnrin ó fine àmọ́ àwọn tí ò dáa tó ẹ rárá olúwa máa gbọ̀n tẹ̀lé lẹ́yìn gbàgbé ń pa ẹ̀ ṣé orí nǹkan tó mọ̀ máa sọ fẹ́ sí ni pé jọ̀wọ́ tó yọ lọ má jẹ́ kí yọ̀wé tiẹ̀ ṣí aṣọ ẹ̀ sókè lórí pé wọ́n sọ pé òun fẹ́ kìsẹ̀ àbí òun fẹ́ bẹ̀ ní nǹkan tí obìnrin àtọkùnrin ní papọ̀ wá tra yẹn o nítorí pé bó ṣe wà yẹn ó máa lose ẹ̀ báyìí ó dẹ̀ máa dán bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni jẹ́ kó yẹ pé ó di alẹ́ ọjọ́ wẹ́ẹ̀dì ẹ̀ kí nǹkan tó dàrú àti jọ nítorí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀ẹ́ ṣó ti gbọ́. abẹ́là kò tí tó àìsí. sílẹ̀ mi ní ṣe bẹ́ẹ̀ sọ. a ṣe jù bẹ́ẹ̀ lọ́rẹ́ mi ọmọ ọkùnrin lọ́ọ́ máa jù sọ̀rọ̀. five cents okay. rẹmi nà. kí ló dé kí ló náà wọ́n wá ṣe tó ti rẹ̀. wọ́n kì í ṣe máa ṣe ọkọ̀ sí mi. ṣé kí n wọlé ṣá mi ò fẹ́ wọlé jàre ó máa dàbí ẹni pé mo wá tara mi lọ́pọ̀ ni àbí kí n wọlé ni ó jẹ́ máa lọ jàre. bá selfish interest tí mo ní sí ni mo ṣe invite ara mi moreover i met the door open mo dẹ̀ wọlé. mercy i don't think you've been invited can you please leave now. go but yomi kí ló ń ṣe ẹ́ tó ń fọkọ̀ sábà máa wá lọ́wọ́ àbọ̀nsìn torí ọmọ kẹ́ni yẹn ló ṣe ní pé kí n máa lọ that smelling kẹ́ni wáìtẹ́yìn ọkùnrin máa ń ní ojú tí ẹ kì í fi ń rí hàn wò mí sí kẹ́nì kẹ́nì tó jẹ́ wípé èmi ni mò ń bọ̀ èmi ni mò ń raṣọ sí lọ́rùn irun tí mo bá ṣe kù òun ló ń ṣe bàtà tí mo bá wọ̀ kù òun ni kẹ́nì ń wọ̀ so why tó jẹ́ wípé irú olóòórùn báyẹn ni wọ́n wá ń tẹ̀lé moreover ájọmọ ẹ láti ilẹ̀ nínà o ẹ̀yin ọkùnrin ẹ kàn máa ń lójú ẹ̀ kí fẹ́ ríran ni because tó bá jẹ́ pé o ni ní ọjọ́ yẹn èmi ló yẹ kó toast i don't know why tó ṣe lọ after kenny kenny oh gosh wo èmi ni mò ń bọ́ kẹ́ni kò wá ṣe kẹ́ni nìkan ni mò ń bọ̀ àwọn ọ̀rẹ́ mi mẹ́ta ni mò ń bọ̀ mo nílé mo ní mọ́tò i'm okay i'm capable come on wise up. wo sori kẹ́ni tó ń wọ ẹ bó ṣe wà yẹn gangan ni mo ṣe láìkẹ́ ó pè mí bẹ́ẹ̀ o o ti gbọ́. ṣòro yòó you know what bí mo ṣe wà yìí mo ní connections. Mm. I can introduce you to àwọn bàbá aláyé tó jẹ́ wípé wọ́n máa fún ẹ ní business gidi tó máa fetch ẹ ní big money aside that èmi fún ara mi máa yẹ ẹ lọ́wọ́ tí wàá fi collateral sílẹ̀ tí ná èmi àti ẹ bá wá wọ́ tán mi ní gba owó yẹn lọ́wọ́ ẹ ó ti di tiẹ̀. ọ̀bọ̀ mẹ́sì má ṣe àdéhùn tó lọ kú nílé mo ṣe o because mo bá fẹ́ da kẹ́nì mo láti ní good dressing tí máa fi dá o baby boy èmi ò kí ń dán ẹnu mo ní àkáǹtì oríṣiríṣi àkáǹtì ní GTB First Bank UBA in fact I was calling you. ṣé nǹkan ta bẹ̀rẹ̀ jẹ́ ká lọ parí ẹ̀ lókè. ọ̀nà oh, ò jẹ́ ká sáré ṣàyẹ̀wò. àánú ah, bí o lè gbà wá next to já lọ parí ẹ̀ lókè bẹ́ẹ̀ tó wà lókè. sọ̀rọ̀ ń kú. ọ̀nkú ẹ̀ wò kí ló bá yí ìwọ báyìí. Yọmi Yọmi báyìí. mo sọ náà mo ní ọlọ́run tó ṣe tèmi a ṣe tiẹ̀ náà ọmọ tó fani lédè òun wòye èmi ni GM wọn. yes I'm the gate man of this house the chief security officer kò pé méjì gbàgbé ládùúgbò yìí afa <laughs> mo sọ pé mọ́tò ọ̀gá ẹ̀ àyè mọ́tò ọ̀gá mi kọ ọ̀wọ́n mi mo ní mọ́tò. Ah, ah. mọ́tò yìí. mo ọ̀rẹ́ má gbàgbà èmi máa ní wọ́n fi ránṣẹ́ ní jàre. ẹyà <laughs> mọ́tò mi ni ọ̀rẹ́ dúró dúró dúró já mi tán mo ti ṣèyàwó. ẹ eh, náà mo mo ṣèyàwó o. o ti plus yẹ. owó ni mo plus náà. o lè rọ̀mù báńkì. sori orí ló gbé mi débi kan sori bó lè ṣe gbé mi débi yẹn báyìí èmi náà kàn tó fi ọpọlọ mi àjọ máa ń lò ń gbà àti bí yẹn èmi náà kàn tó fi ọpọlọ yẹn kún ni yóò gbọ́ ọ̀nà ó tó yẹ kí n di báyìí nù. yẹn náà dá bó ń ṣe gbẹ débì kan yẹn á jọ gbé wa débì kan náà. ó bọ̀ ó lọ wọ́wọ́wọ́wọ́ àìbọ̀lọ́ ń lọ. mo fẹ́ wọlé ni kí n kẹ́rù mi kájọ máa lọ ìlú náà sọ fún mi bí. àwọn olè kẹ́rù bẹ́ẹ̀ mo sì máa kẹ́rù bẹ́ẹ̀ báwo ni màá ló fẹ́ lọ kẹ́rù èmi kan tó yẹ pé ibi tẹ́mi gan wọn èmi gan ọ̀rá mandage mọ̀ ọ̀rá yọ ṣe mọ̀ ọ̀rá ṣe ni àmọ́ ṣe bẹ́ẹ̀ tó mú wá jẹun kó tó máa lọ máa mú yàn lọ bẹ́ẹ̀. kò ní mí nì wo wo wo fourteen thousand five hundred lówó sùn one one month one pay ni thirty days one pay kò ní mí nì. pàdé máa máa kà ṣe bẹ́ẹ̀ jẹ́kẹ́ mi rà máa ṣe jẹjẹjẹjẹ sórí tó tó tẹ̀mí máa ń rí kì máa wá síbi kì máa fún ọ̀nù ẹ̀ because bí mi tẹ̀mọ́ pé máa bá yín bí gan because mo yín rò pé bóyá irọ́ náà ń pa fún mi àbó ìtọ́ ni mo yín ní kí wọ́n á chẹ̀kẹ́ jẹ́ ká jọ ṣe àǹkan tó wà lápò mi náà. wo kò ní fifty thousand rẹ̀ manage ẹ̀ mo tún máa padà wá rí ẹ̀. ọ̀rẹ́ ò lè kọ́ pé wọ má má má wọ rí má má padà wá rí ẹ sọfún má padà wá rí ẹ. thank you. fún mi nọ́mbà nọ́mbà. gbogbo ẹ̀yin ara ara ilẹ̀ ẹ̀ náà ṣe wọ́n. wow yes. so sórí iyẹ̀pẹ̀ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ jálẹ̀ lánàá so ó ní àwọn So vamos má ṣubú ṣubú. wá ayẹ̀lẹ̀ mélòó lọ́sẹ̀. pélé kí ló ń ṣe ẹ ṣé bẹ́ẹ̀ lè ń pélé yìí ni pélé wà ní jèrè àrà máa pa ẹ̀ ẹ ìdáyà ìwọ́n tí wàá di innocent àbí. ṣó ju báyìí lọ ni wàá mi dẹ̀ ní jèrè ẹ kò dẹ̀ ní dá fún ẹ. jóná mélòó lára ẹ tó ṣẹ́kù sínú lé àbí wọ́n nìkan lè lè. gọ́gù ká tó dé ibà kí ni mo rún ẹ. alógún mélòó five hundred. ogiga mélòó. five hundred. onaga mélòó. five hundred. má wọrí oh. adara. fún. ǹjẹ́ a sọ fún wọn èmi tó ń wò yìí èmi mu gbó mo mu gégé mu mo mu codeine mo ń fa gum nígbà tí wọ́n ṣe wá gan mo fi gbó sí. ẹgbẹ́ rẹ ní dáa fún ẹ̀gá ogún. ìdáyà. ìgòlójú fúra rẹ. ta ló lọmọ tó wà nù ẹ. dábì dùn. kò yé mi náà. mọ́mì. ìgbà tó ti lọ mo rò pé padà wá rí i. bọ́ọ̀ ló ṣe ẹ bọ́ọ̀ báyìí àti ìdàyà ẹgbẹ́ ta ló lóyún ní ọmọ ládùúgbò mi mo nílẹ̀ ta ni ta ló fẹ́ bá lè yá ṣẹ́wó. Kàwásá. Rọ́dúnsìn. Lórí tiẹ̀, ọmọ wa lọ mú kó oníwèrè lórí. Jẹ́ni tí ẹ̀rọ ìlọkọ̀ rẹ̀ jó ó ti tán ó ti kò sí wàhálà o ọlọ́mọ ó ti dé. múfì lókè múfì oya ah, ah, ṣé ìwọ̀n bá wọn á dùn pé èmi ni mo lóyún ni èmi níbo ẹ ṣe àwọn kọ́mọ́dá lẹ́sìn bẹ́ẹ̀ bí ni mò ń ṣe ẹ wo bọ́dà ẹ jọ ọlọ́run ní báyé yìí méjèèjì jẹ òkè òkè báyìí máa lo ẹ̀ ní jábọ̀ o ojú òde ní tìyìn ìrìn àjò tẹ lọ ní South Africa náà ọlọ́run á jẹ́ kẹ́ máa lọ bí ìmọ̀ bí tẹ lọ ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ máa ń bọ̀ mi lọ kẹ́ẹ̀mí tí bíbá yìí tá ń gbé yìí mo ṣe pé mi níyàwó tá a lè mi tó máa lọ níyàwó máa mú ọkọ lóyún èmi ò máa kọ ní àwọn ẹ máa mú kọ yín àdúgbò ìyá ìwé àdúgbò ìyá ìwé yá ṣe ń yọ ẹ kó sí lọ ẹjọ́ ẹjọ́ ọdà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ nígbà tí a bá tẹ̀lé òsì ilé òun lọ bò ó farabalẹ̀ farabalẹ̀ jọ ẹ́. ìwọ o kò lè jọ mí kò lè jọ mí bàbá. wà á gún di ọmọ àníwọ̀ ara wa ń pa ẹ̀. Àwọn ẹ̀fọ́ ẹ̀jẹ̀ kan mọ̀, wọ́n mi. Olórí burúkú olóṣì ni omi ọmọ o. Ẹ máa mú kọrin lọ o. Ẹ mú kúrò stéètì yóò lè sá wá bí o. Ìyá Ṣéun, inú mi dùn ní pé mo rájọ òní inú mi dùn ó ní pé èmi ṣojú mi ọlọ́ìbùkún lọ́lé mi. My phone? Mm-hmm. Oh, I room. Mo charge it. Ah ẹ ti ẹ̀ lójú kẹtì gbà. ọmọ wa náà ni tí màá lo fóònù ẹ̀kọ́ ta ló fẹ́. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Sure. boy. Yeah. Mo rí nǹkan tó rú mi lójú sẹ̀. Hmm. Jọ ṣe lè bá mi gbà gbà. Jẹ́ n pe nọ́mbà rẹ̀ mo fẹ́. One tile. Zero zero. Yeah. Double five. Mm. One five. Seven five two ten. Kí ló jáde? Ìfẹ́ mi. Can't this phone number? Zero seven zero. Yeah. Two three. One three. Four three. One two. My choice. Mercy. Hmm? ṣé nǹkan tó dára ti sọ ni pé fóònù tó wà lọ́wọ́ ẹ̀ Mercy ó fi orúkọ ọkọ kẹ́ni yọ̀mí ló fi ṣèwà lọ. ṣé ti ẹ̀ dì í wo gbọ́ nǹkan tí mo sọ ọ̀sìn àbí òun gbọ́ nǹkan tí ó sọ. etí ń dún ẹ̀ wò gbọ́ nǹkan tá à ń sọ yìí ni ọkọ ọlọ́kọ. gbọ́jọ jọ tí ìbèrè pé jọ jọ jọ mo lẹ́nu láti béèrè fúnra mi ẹ̀mẹ́sì kí ló ṣẹlẹ̀ tó fi store nọ́mbà ọkọ mi pẹ̀lú ìfẹ́ mi your choice àbí kí ló ṣẹlẹ̀ àbí kí ló kọ sí yẹn náà. well you have the answer life is about choices he is my choice. ó dàbí pé wèrè wà lórí ele wà èmi ò gbóyìnbó òye ìtún ògbó lòsì tó ń ṣe yẹn mi orí ìṣẹ̀lẹ̀ mọ́ mi. gbàgbé pé ilé ẹ̀rọ ilé ọ̀rọ̀ fọ́ọ̀mù kan ilé ìwé ọ̀rọ̀ ló gbé ilé ọ̀rọ̀ ṣíwọ́ ló gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ mi láti jáde kúrò ní ẹ̀kí ló ṣe. èmi i dey close you feed you buy you ẹ. you dey close you eh you dey close you now you dey help my husband. no no no you no forget your you don marry. abeg forget me jọ wetin. ẹ bá ṣì ń lọ. ìwọ fẹ́ receive call ló ṣe wá síta inú apartment wa ń pariwo èmi mọ̀ pé Wàsíù Àyìndé ń ṣeré bí àbí Pasuma débi pé fi ń pariwo àbí bẹ́ẹ̀ kọ́ kí nìkan tó ṣe ẹ gangan. Oh, o lè sọ fún mi so èmi tó sì ti di ẹni tó lè sọ̀rọ̀ fún máa bè o ò lè rub mind pẹ̀lú mi mọ́ kò sí wàhálà tó bá wò pé mi ò wà important no lè lè. ẹ ẹ tó sìn. ẹ kí ló ń pè mí fún ṣe pé òwà important ìwọ náà ṣàmọ̀ pé kò sí nǹkan tó lè máa ṣe nínú ilé ìwọ náà ni máa ń sọ fún ẹ ó ń jẹ pé ọ̀rọ̀ yẹn ní lágbára díẹ̀ ni. ẹ sọ wá ìtò sọ náà mo mọ ẹ dáadáa tí nǹkan bá ń ṣe ẹ èmi àti a ti súnmọ́ra wa ju ju ọ̀rẹ́ lásán láti dọ́mọ ìyá ti dẹ̀jẹ̀ kan náà sọ wá ìtò lè sọ̀rọ̀ fún mi. tí n bá sọ fún ẹ ó máa ń bá mi wá solution sí always torí àwọn wèrè méjì tó kù yẹn alábòsí ni wọn ó kàn máa fi hàn ṣe yẹ̀yẹ́ ni nítorí ẹni mi ti mú oúnjẹ fẹ́ sọ mí. Tonia Tonia nǹkan tó bá ṣẹlẹ̀ gbọ́dọ̀ ni kò sọ. ok mo ti gbọ́ máa sọ máa sọ ó sì tó sì ṣé àwọn symptoms tí mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dàbí pé kéèyàn lóyún kò yẹ mo rò pé ibo ni mo ti fẹ́ lóyún pàtí kò ṣe pé bí oyún máa ń fò mọ́ yàn kò yẹ iṣẹ́ rẹ̀ kò sí nǹkan kan mo rò pé kò bọ́ sí mi kì í lóyún so ìgbà tó wà di àná mo wà lọ bá dókítà wa mo bá sọ fún wọn pé mo fẹ́ ṣe test pé torí mi nǹkan tó ń ṣe mí nígbà tí wọ́n ṣàmà fún mi ní result hmm, ọ̀rẹ́ mi lóòótọ́ ni o ti lóyún ìgbà mi tó tó kò tiẹ̀ yé mi. ìyá tó wá lóyún kọ́ yíyan ń ṣe big deal náà ah, báwo náà tẹ̀yìn máa ń sọnù eléyìí ò ń ṣe àkọ́pá fàjẹ́ wa náà ah, ah, no be today now ṣé bá mo bóyá ẹ ń ṣe ọlọ́run kọ̀ kú dáríjì ẹ̀ṣẹ̀ ni ní ti oṣù yìí inú ọdún ìtò ètò ìparí yàmọ̀ ìta ti gbé jáde so lọ get rid of it now kó continue life ẹ̀ wò a ní pàrí kan lọ́la ó dẹ̀ gbọ́dọ̀ lọ nítorí mi ti fẹ́ èmi ló rẹ̀ mí ń ṣe sìmẹ̀sìmẹ̀ mi ìfẹ́ gbogbo yẹn. ó yẹ kó mọ̀ pé bíkíní yẹn ti ṣẹlẹ̀ tó bá jẹ́ pé oyún tí mo ní ó ṣe é yọ ni èmi ò bá ti yọ ọ èmi ò bá ti má jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ àbí kí n sọ fún ẹ mo ṣe ń sọ fún ẹ ń sìn ipò dókítà yẹn jẹ́ kó yé mi lánàá pé tí n bá fi lè ṣe oyún tó wà nínú mi ó máa kú mi nítorí pé wọ́n ní bíi six months ago àwọn ohun tí mo ti ṣe léraléra yẹn ti affect mi mo ti lè dá ọmọ kiri ara mi mi ò máa fẹ́ kú o. wọ́n sọ pé tó bá ṣẹ́yìn o máa kú. àbí. congratulations ńgbà yẹn o inú mi dùn fún ẹ o a jẹ́ wípé ìwọ tí kò lẹ́gbẹ̀ẹ́ àjọfẹsẹ̀gbá títì kiri nìyẹn ẹ kò sí problem àwẹ́ lomi fi kọ́ra kò jẹ́ kí àwa mọ ọkọ ẹ̀ ká lè mú ọjọ́ introduction àwa ṣáà ní fámìlì ẹ̀ àṣàmúgèlè a máa ṣọ lórí mi tí ẹ lè wait bí mo ṣe wà ọlọ́run ti ṣe ti ẹ ń rọrùn mi. wàhálà o ọkọ. sọ́bà kan kí ló ṣẹlẹ̀ kí ló tó ń fi ẹlẹ́nu láti sọ́bà ṣé láńlọ́ọ̀dù wa ló fún ẹ lóyún ni àbí kò ṣáà kì í ṣe bàbá tó bí ẹ lọ́mọ torí mọ̀ pé ó ti rí wọ́n sì ilẹ̀ títa sí i kò ṣáà ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ẹ̀ kí wá ló ń fi ẹlẹ́nu nu gbogbo ẹ̀. Eh, eh, eh, tó sì ń parọ́ fún Ah. Yomi, Fash àbí Yọ̀mí Gold. kí ló tó máa ń sọ̀rọ̀ báyìí ṣé àwọn onítìátà yẹn ni mò ń sọ ni. ẹ àwọn tèmi mọ̀ tó ń jẹ́ Yọ̀mí nìyẹn. Ah, àwọn Yọ̀mí tó ẹ ah, ẹ tó fẹ́ kẹ́ni boyfriend kẹ́ni. tó ní àwọn boyfriend kẹ́ni. ta <laughs> ló yẹ kí n tún pè kó wá bá mi rẹ́rìn náà. Victoria why here enter God but see your life outside èmi mọ̀ pé wàá ṣe ẹ̀sìn ìjọkùn so ó padà ló jẹ́ṣẹ́ bọ̀bọ́ yóò jíṣẹ́ ìjẹ kò tún ṣe pé ó jí jẹ nìkan ó tún ṣe débi ti tán ó kú oríire náà <laughs> inú mi dùn fún ẹ ẹ ṣáàtú wa mọ̀. táwọn mi kò tí èyí mi gbogbo ti ṣe ọ́ nítorí mo ṣe kúrò lọ́dọ̀ dókítà wà ní lánàá mo kò ti pè lórí aago ah, tó sì tó bá gbọ́ bí ọmọ ṣe bá mi sọ̀rọ̀ lánàá wá bí tì mí mo ṣe sọ fún bàbá ẹ lóhùn ìwọ ti lóhùn tí wọn kò ṣe ń rèé fún mi lórí fóònù ah, ó bú mi olórí burúkú èmi oyún òṣìwọ́ ló ní oyún òṣìwọ́ ohun olóyún kọ̀ọ̀kan gbà lọ́wọ́ mi o pé àwọn olùṣìwọ́ àwọn tó ń pàṣẹwọ́ ni wa èyí òní kan làwọn fẹ́ ni mi dára mi mo lónìí pé báwo yóò ṣe báyìí kí tó sọ̀rọ̀ táyà tó kò já fún mi lójú má pètèpè fún mi. so lọ́rọ̀ kan ṣá kò gbóyún lọ́wọ́ ẹ̀. pé kò sí wàhálà yìí kò sí problem yọ̀mí láàrin àwọn ọ̀rẹ́ mẹ́rin ó dẹ̀ mú wa lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ó ń play Mr. Smart kò sí problem má gbélé gbọ́ bó yọ̀mí mọ̀ nǹkan tá a lè ṣe náà ó mọ̀ wá dáadáa èyí tó tún fẹ́ láàrin wa ta lè sọ pé ní relationship pẹ̀lú gan ọ̀rọ̀ ẹ̀gan kò yé wa mọ́. Tonia sórí tó ti ń ṣe láàrin wa yìí yẹ́ yìí ló máa fi ṣe láàfù kò tún ní ṣe mí mọ́ torí nǹkan tá a máa ṣe fún un tá a máa ṣe fún un àbí kò ní gbóyún ìrìn wọn bí sísè wọn bí mẹ́tàlélọ́gbẹ̀ àgbà mo fọkọ ẹ balẹ̀ gbogbo wèrè la máa lọ ṣe ń lé ẹ̀ ṣé kò jù bẹ́ẹ̀ ni. I, I, will do whatever you want for you and fara Bale, balẹ̀ bóyá tá a travel next bá kí n lọ gba visa fún ẹ kó lè má tẹ̀lé wa lọ. èso àlàmọ́ mi ìṣẹ̀rẹ̀ mo appreciate family yìí lọ I really try and life mi lọ bọ̀ mo ní láti lọ ṣe we love you you should know that. No, I miss you. ṣẹ̀rẹ̀ náà ẹ ṣe gbọ́ wọn ṣe mo ní láti lọ ṣe gbóná mi. Ẹ máa ń wá? Ọlọ́run. Ẹni tó nílé ni àbá sọ̀rọ̀ ṣẹ́ ti gbọ́. Yọ̀mí ṣé ṣé mo sọ fún ẹ pé mo ti talé fún ẹ ni. ẹ máa jọ yanjú yẹn táwa bá kó mi yọmi kí lè ti gbèsè ayé ẹ rí báyìí láàárín àwọn ọ̀rẹ́ mẹ́rin ẹ o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàwà lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí fún lóyún o sọ pé ò ní gbà ìkẹta àti ẹ̀mọ́bọ̀ yẹn ṣe ìgbésí ayé yẹn. ẹ wò ẹ dákẹ́ ẹ kàn ń bẹ́ ẹ kàn ń bluff ẹ kàn ń bluff payback time yín ni kẹ́ ẹ dákẹ́ nu yín. yọmi oyún mi ń excuse me am I still in this world. ẹ eh, ṣì exist yes yes torí reality ni nǹkan tí mo máa ń sọ. orí oh, bá orí burúkú ni wọ́n kì í ní burúkú yìí. àtàlẹ́ náà àtàlẹ́ náà ìwọ ìwọ gbọ́ ni eh, eh, ìwọ gbọ́ ni. excuse me excuse me. just imagine kí ni burúkú yẹn ní èmi tí mò ń jẹ ṣùlọ́dún ó yá ìyàn nílé ìwọ wá gbọ́ ènìyàn mi ṣó fẹ́ gbọ́ gbàgbé pé o ní site láyé because àwọn documents yẹn they are gone i'm gonna sell that land idiot ó lè. àánú ẹ ṣe mí sórí documents tó wà lọ́wọ́ ẹ fake ni tó bá lọ lọlé onílé wọn àgbo tó bá kọ́ tiẹ̀ fọlọ́pàá mú ẹ àti ẹ̀dá wọn sì lè fún ẹ ń bè létà àwọn OPC náà mímú wọn á nà ẹ bá àwọn agùntò yìí. i'm done for. àǹtí ẹ̀wọ̀ ẹ má dà lóhùn ẹ̀wọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ ni. Ah, gbogbo kankan tiẹ̀ dọ̀ ò tiẹ̀ sẹ́ni tí ò sówó ò sí kankan. àmì kò sówó lásán kò sóúnjẹ mi ì jẹ́ sùn alẹ́ àná ebi ni problem ti mo ní in fact ibi tó worst ni kí ló kọ new sans tó wà lókè bẹ́ẹ̀ náà eh, eh, Samson tí mo ta fóònù fún ah. pọ̀ lẹ́nu ìwé tí fún mi fóònù ah, yes ètò tó wá worst bọ̀bọ̀rọ̀ àrọ̀ bẹ́ẹ̀ ni pé that stupid girlfriend yẹn bọ́sẹ̀ yẹn tó lọ́yàn láyẹ̀ eh. ìyẹn náà tún ṣe kọ̀ọ̀kan fún mi mo tọ́ àtàfún yẹn bàtà yẹn wọ́n sẹ̀ láti yá kí bàtà yẹn sẹ̀ ọmọ bàtà obìnrin lé mi ìmọ̀ ọwọ́ kìnní kan á fà ìdòtí onígbèké o máa san eight thousand naira wà fẹ́ san owó ní two two thousand lẹ́ẹ̀mẹ́rin tútù kẹlẹ́ mẹ́rin ẹ bá mi kó wọ́n sìn ó dẹ̀ sọ owó yẹn dẹ̀ owó jẹun mi lọ́wọ́ two thousand naira for four days torí kéèkì ni. èkó dẹ̀ máa ṣe kọ́ àwọn ẹbí náà láṣọ̀bù àwọn kan wọn ayé ayé kan wíwò. hello fi wọ́n lẹ̀ fi wọ́n tó ṣe wà yẹn tó ṣe wà yẹn olóòrùn ni wọ́n wọ́n á ń bè lóòrùn wọn yìí. àbí kan pé jù fígò fígò fígò ní fígò àbẹ lọ́gbòrò. lóye wà yẹn orúkọ tó wọ gbégi bẹ́ẹ̀ kó lọ wọ́n kọ́ náà jẹ́ kó máa bọ̀ ẹni máa bọ̀. olóyè kó gáàdì gan gbàgbọ́ máa fọ́ lẹ́nu rẹ̀. owó àwọn ẹni máa wọ̀ wọ́n wọ́n lé wọ́n. àyè àmàgbà jíìpù tí o máa rí báyìí pa white. Ah, ah, ah, àbátà fẹ́ náà Come on, come on, come on.